الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́wọ́n bá tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi. a tọrọ àlékún ìkẹlẹ àtìgẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam. ẹn tọ́nà ọba láti bá a máa jẹ́ kẹ̀ fún gbogbo wa. ọlọ́wọ́ bá ní sàlékún kí anabi wa. bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọba alikiyama tẹ́ni kó lè sẹ́yà gbangba kó lè fúnra àwọn bìyà ọlọ́run abó lè fi kò kan ara àwọn abó lè fagbára kan ara àwọn abẹ́ ń bá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó kù ń bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹbọ pàdé rẹ o abẹ́ ń bá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó kù ń bí wa mọ̀nàfíkì aláfọkànsí ọlọ́dàpọ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́làwà ń bẹ̀ o àjẹ́ àmù gàórí ni mẹ́jẹ̀ àgbàbẹ̀ lórí gúráyà tàlìkíyàmà àdánwò tí ọba tó jẹ́ pọ̀tọ̀ ní ní in tó ń kálukú fílẹ̀ tàbí ba kúrò lọ́wọ́ bá bá ní pọ̀jú bá ṣe ń fẹ́ lọ́wọ́. tọ́ fáàní alúpàdánù àtúnkẹ́ màtọ́lá rẹ̀ fún ànẹ́tì sallallahu alaihi wa sallama àwọn aráàlú ànábì àwọn sàhábà abíọ́lọ́ kó kẹwàá pẹ̀lú àwọn tí ó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ní ọjọ́ tí owó ipò bi agbára kan èèyàn lè ní kọ́sọ́kún fẹ́ fi gbára àmúlẹ̀ wájú ọlọ́run níbi ìyá ọlọ́run ọba àfẹnusọ bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó má kó bí ọlọ́run sọ àmújà èrè ọlọ́run. àfẹnusọ bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tí ó má kó bí ẹbọ abẹ́lọ́run mọ́jà àtẹ̀bọ̀ pàdé rẹ̀ àfẹnusọ bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tí ó làkúnbi wa ọ̀pẹ̀yẹ aláfọkànṣe ọlọ́run abẹ ọmọdé kí á pàdé rẹ̀ pẹ̀lú nìfà bákan náà à ń bẹ ọlọ́run ọba ọba àlékeọlá kọ́sọ́ akúnbi tí a máa sọ tí ọmọ ìyàtọ̀ sí tá a máa ṣe tàbí tá a máa ṣe kọ́mọ ìyàtọ̀ sí tí a máa sọ ọlọ́sọ wa kó ń bẹ bákan náà jẹ́ àmú ọ̀gá orin níwájú ọlọ́run ọlọ́mọdé àgbàbẹ̀rí bínú ọlọ́run òun tá a wá fi ilẹ̀ tá a fi wá gbọ́rọ̀ ọlọ́run ọlọ́mọṣá ẹ̀ bá ní gbọ́ ju bẹ́ẹ̀ lọ. àṣọ́bùlì káfí làwọn èèyàn máa yẹ ibi tí wọ́n wà yìí ọlọ́run padà gba ẹ̀mí wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà àwọn tí wọ́n jẹ́ abẹnugan tí wọ́n jẹ́ lágbára núùlù wọn láwọn ọkọ̀ lé ìjọsìn sọ gangan bíi tí wọ́n dákẹ́ sí yẹn ṣé nǹkan tí wọ́n ń sọ ìfẹ́ ntọ́lọ́wọ́n bá fẹ́ ni àbí ntọ́lọ́wọ́n bá kọ̀ ìlọ́fà wa bó ti jẹ́ pé ńgbà tí ọlọ́ngbẹ̀mí wọn sáàyè yìí àwọn abẹnugánú òlò wọn láwọn ó kọ́ ilé ìjọsìn sí bí wọ́n kú sí òun bí wọ́n wà òun fáànítọ̀ lórí eléyìí tí ń tí ọlọ́run wá fẹ́ ni àbí ń tọ́lọ́ ń bu ẹnu àtẹ́lù ní ti á náà fẹ́ ṣe fáàní abẹ́ eléyìí òun ni a ti ń sọ níta nábì sallallahu alaihi wasallam tó ń sọ nípa kakọ́ lélé lórí tàbí àwọn kakọ́ kásin síbi mọ́sálásí. ayédè lánàá nípa bí ipò ṣe máa bu ẹ̀ńtọ́ bá bọ́ sí pò lójú nítorí wípé kò ní ìdí àwọn èèyàn mà òun náà ti máa dára rẹ̀ rí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ ṣáájú kó tó débẹ̀ tó bá débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ àṣàlẹ̀ bí lè lánàá. fanitọ àṣàlàyé nípa bu àwọn fi nítorí ipò lórí lójú tó fi jẹ́ pé gbogbo kí wọ́n gbàmọ̀ràn wọ́n sọ pé àwọn onídìí ẹ̀ mà torí pé rò wọn ni pé àwọn onídìí ẹ̀ tọ́pọ̀ mà àwọn náà lè dágbèsè sí fúnra ara wọn. ìjọba àpapọ̀ tó bá fọwọ́ mùsùlùmí lọ́lídé fún mọ́lídìí kò sí ń dá fẹ́ẹ́ fi ṣe o. fúnanítọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n bá fi ọlídé mọ́lídìí ilẹ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí fúnani kò sí ń dá fẹ́ẹ́ fi ṣe. àwọn kan nínú àwọn táwọn òbí aṣáájú ẹ̀sìn àwọn ní à ń fi ìhùn jẹ lọ́dọ̀ ìjọba tí ń lọ gbó lọ́dọ̀ ìjọba o tí ẹ sọ fún pé tàn kí yóò náà bá gbọlídé fọ́jọ́ bí jésù àwọn náà padà nẹ́bì. tọ́ kan àwọn èèyàn kan ní a ń fi ọjọ́ yìí lọ ní a lọ gbà lọ́dọ̀ ìjọba táwọn sì fi ń jẹun tí wọ́n fi ń gbowó lọ́dọ̀ ìjọba lérò wípé bí àwọn kírísítẹ́nì bá lọ gba olídé ọjọ́ bí jésù lọ́dọ̀ tiwọn àwọn náà yẹ ká gbọ́jọ́ ká gbàrú olídé bẹ́ẹ̀. àwọn ọ̀tá nàbì tinú tòde àwọn pàtìmíyà fáàní ọ̀rọ̀ mólìdí kí ló ní tí ò jẹ́ ọkàn wá ọ̀rọ̀ àwọn ọ̀tá ọ̀tá ọlọ́run ọ̀tá àní ẹ̀dá alẹ́. ọ̀kan àwọn tí máa ń gbólọ́wọ́ ìjọba wípé ọmọ wẹrẹ àwọn fún fún apàdé ń bí kan ah, wọn ni ah, ọ̀rọ̀ ẹ̀wà tọ fáálé ọkọ náà jẹ máa gbowó kínní lọ́dọ̀ ìjọba pé àwọn ó sì nǹkan fún ọmọ kéékèèké àwọn ọjọjọ ọjọ́ kan ni òun ó sì gba nǹkan fáálé àwọn apàdé níbì kan fáálé sọ pé ah, lọba ń dojú kan ah, gbogbo nǹkan náà ah, irú eléyìí ẹ má mọ̀rọ̀ ẹ má bá pẹpẹ àṣírí lẹ̀ ń tún ìdáhùn bíbá ti sọ mẹ́lẹ̀ náà láàsọ bí ṣe wá ń bọ́ sípò ògbòmí lọ́rọ̀ yìí ò yá wa. ní àdásìrí fáà ní kìí sàdérí làǹtò ànábì ìwà ẹ̀yọ̀kan ni ìsìláàmù ò pé méjì bẹ́ẹ̀ bá ti sàfitì ara yín sínú ìsìláàmù tí ń ti bẹ́ẹ̀ nínú ìsìláàmù tó bá jẹ́ pé ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni tẹ̀ ń gbé wá a máa sọ ẹ̀yin ibi ọba wa bọ́ sí lọ́dọ̀ yín ẹ̀yin lẹ́ máa o. tíjọba wa fún wa lọ́lídé o tá a mọ̀ pé ó sì ẹ̀sìn wa a gbọ́dọ̀ rí ìdùnnú kan tó ní bá ti pẹ̀lú lídé mọ́lúdì lára mùsùlùmí o. tọ fáwọn níbi ìjọba wa fún wa lọ́lídé o gẹ́gẹ́ bí àwọn kan ti lọ gbà tán àfẹ́ fi wọn sọ́dọ̀ jẹ fáàní kálíwá àwọn àmọ̀ kìíní yóò sì nú ẹ̀sìn a gbọ́dọ̀ rí ìdùnnú lára mùsùlùmí tó náà gba sàmúlẹ̀ ẹ̀gbọ́n àṣẹ ìmọ̀ pé mọ́lídìí wọ́n fún alọ́lídé lọ́la kó náà máa wá sẹ́ǹdì ẹ̀ káàkiri sáwọn ọ̀rẹ́ rẹ̀. nínú tí ẹ̀kọ́ kọ́ wá kó ọmọ rẹ̀ ó di zoo ní ui ó kó ọmọ ó di amusement park ní samanda ó kó ọmọ rẹ̀ ó di surprise táwọn ọmọ náà fi ní sùúrù sọdún kò gbọ́dọ̀ sí lọ́dọ̀ mùsùlùmí o. fáàní tọ kéèyàn wá sọ pé ọjọ́ òun fẹ́ sàmì rẹ̀ àmì ewo kọmọlùkọ̀kọ̀ pa ó kú ń bẹ ọkọ náà fẹ́ lọ wò rẹ̀ ẹranko mbò tó kú ń bẹ ọkọ náà fẹ́ mọ lọ sí sọpráìsì òun ó mọ lọ bí ibi táwọn adìẹ ti ń jà so òun ó fi máàkì ọjọ́ mọ́lìdì fáàní mọ̀sí bẹ́ẹ̀. ibi táwa ń bọ̀ àrùbí sallallahu alaihi wasallam wọ́n sì ń lé. ní yàrá ìyàwó rẹ̀ yàwó Aisha aṣọ ẹ̀rí tó bá ẹ̀ lẹ́ni ibi tá gbé masala náà ni wípé haliyajuz dafnu li muslim filimastik, masjid fi madrasa aw fi shay'in min amlakihi yàtọ̀ bí láti méjèèjì sọ́tọ́ kí wọ́n sì mùsùlùmí masalasi sọ́tọ́ wọ́n sì mùsùlùmí madrasa torípò lọ́kọ́ pẹ̀sìn madrasa ojú kanu ẹ̀gbọ́n àwọn méjèèjì wọ́n ní bá ti Palestine ojú kejì ní wípé sọ́lẹ́tọ̀ kí wọ́n sì mùsùlùmí síbì kan nínú dúkìá rẹ̀ fi bẹ́ẹ̀tì wọ́n sì ilé rẹ̀ fi màkítàbì wọ́n sì sọ́fíìsì wọ́n sì sí ṣọ́ọ̀pù ẹ̀ sáà lè ti bẹ́ẹ̀ tó ẹ̀sìn wa fáàní ànábì ni ẹ sìn yìí sallallahu alaihi wa sallama sí inú yàrá ìyàwó Aisha inú ilé òní àti sèwọn. fáàní tọ lábẹ́ ilé àwọn ìbéèrè kan mọ̀ wá jáde pé sáà lé sí mùsùlùmí sí mọ́sálásí sáà lé sí mùsùlùmí sílé ẹ̀kọ́ madrasa bákan náà sáà lé sí mùsùlùmí sí kan inú àwọn ibi dúkìá rẹ̀ wà inú ilé rẹ̀ ibi iṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jàmáà ìdáhùn sáwọn ọ̀rọ̀ yìí àníjọ́ máa dàrú a máa sọ pé kọ́wá jẹ́ pé ìjọba wa ṣẹ̀ríà ni à ń lò a máa sọ hukumu tí wọ́n bá wà lọ ṣẹ̀ríà kí ni ọmọ jẹ́ tí ọmọ jẹ́ ojúṣe wa àkọ́kọ́ gbọ́dọ̀ yìí yàtọ̀ síra wọn ìyá ṣẹ́rúmù lélẹ́yọ̀ wà dáfúlì muslim fi masjidin kí wọ́n sin èèyàn sí mọ́sálásí èèwọ̀ ni nínú islam wà dáfúlì muslim fi madrasa haramun èèwọ̀ náà ni wọ́n sin èèyàn sí madrasa fáànítọ̀ orí ilé ìdájọ́ rẹ̀ yọmọ pín tó bá jẹ́ pé ilẹ̀ ṣẹ̀ríà làwà ìjọba tí ń darí ṣẹ̀ríà ni a ń lò kí ni ìdájọ́ ìjọba tí ń darí kìí ṣe ṣẹ̀ríà kí ni ojú kí ni ìlànà fáàní lórí ẹ̀ka sin mùsùlùmí sí mọ́sálásí èèwọ̀ ni a gbọ́dọ̀ dáwò ká ṣe mùsùlùmí sí ilé ẹ̀kọ́ mọ́dúrọ́sà èèwọ̀ ló náà. ṣé ẹ pé ìjọba tí ń fi tọ́lọ̀ àti ànábì tí wọ́n fi lélẹ̀ ti fi ń dájọ́ sẹ́ẹ̀mọ̀ pé aṣojú ọlọ́run aṣojú ànábì ní ẹni o lórílẹ̀ tí ń bọ́lọ̀ wọn bá sáyìn tọ́yìn irú àwọn báwọn ẹni àgbóṣù ẹ̀bá ti ṣẹlẹ̀ wọ́n wà lọ kí gbàjarì fúnjọba ẹ lọ sí station ọlọ́pàá tí wọ́n mẹ́tò síbẹ̀ ẹ gbà wá o báyìí máa ń mọ̀ ní àmọ́ àwọn fífi mọ́tàlásà ti ẹ̀fọ́ o ẹ̀wọ̀n gbà wá o dàrẹ́ ní ìmọ̀ àwọn àti sí múnádìdí wọ́n sì lójú ẹsẹ̀ ìlà maqbaratul muslimin wọ́n lọ sí fífẹ́. tọ́ fáàní tọba tí wọ́n rí báyìí ní èlò tọ́jọ́ péjọba ẹ̀sìn ní ń darí ń bẹ̀ ní irú rẹ̀ bá wá wáyé ní ẹ bá wá sin ẹnìkan sí masalasi ìmáàmù ní á àbí olùpèrún ní olùpèrún ní ẹsìn ibẹ̀ ojú ẹsẹ̀ àwọn ará àdúgbò wọn ó ti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ní àdúgbò àbí kí wọ́n wà níbi ètò tó ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ sáré wọn ó dì wọ́n mọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àwọn ó ti dé bí wọ́n ti ń pè wọ́n níbo ní wọ́n sí wọ́n ní ọ̀gangan yìí ni ní mọ́sáàsì lójú ẹsẹ̀ ó ní wọ́n wù wọ́n wù òkun padà ihu tí wọ́n bá wù ó tí ó mọ̀tọ́lọ́hùn ọba yìí tí ó mọ̀ọ́sẹ̀ ọ̀dà tírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ bó ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ lágége ọ̀sẹ̀lẹ̀ gbòmí ọ̀sẹ̀lẹ̀ náà ní dáwà lọ́dọ̀ wa níbàdàn bí kí wọ́n máa ṣe ẹ̀ ń tọ́kọ ilé ẹ̀kọ́ mọ́dúrásà mo sì ń bẹ̀ haram nínú Islam. fanitọ bó bá jẹ́ pé ibi tẹ́ àwa ìjọba ti ń darí kì í ṣòfin ẹ̀sìn ni a fi ń darí kí wọ́n mú àṣẹ Ọlọ́run àti ntànà bíbí sàlàyé rẹ̀ fáàní gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ ní Agége tó ṣẹlẹ̀ ní dáwà nìbàdàn bí náà tí a sin olùdarí ẹ̀kọ́ lẹ̀ sínú ilé ẹ̀kọ́ rẹ̀ fáàní ká sì ṣe bẹ́ẹ̀ haramu ni èèwọ̀ pọ́nbélé ni o. ojú méjì wà ní ó ní tó bá jẹ́ pé ń tọ́kọ́ mọ́dúrásá yìí lọ́sàtọ̀ tẹ́lẹ̀ pé kí wọ́n sin òun bẹ̀ kí ń dàjọ́ máa jẹ́ ká báwọn èèyàn ìyẹn pé àá ìbọn ìbà tó dé ibi wọ́n ti máa kéwú sí ẹ létí tẹ́mọ̀lẹ́ kọ́ ma ọ bí ó bá ti ènìyàn fẹ́ náwọn bí ó bá ti àìmọ́ iye ẹgbẹ̀rún kù sí òtún ó ti ma kà bí kápẹ́ ènìyàn bá dáwò kí ni yọ́ ma jẹ́. báwa ní kí ni ìdájọ́ tó bá jẹ́ pé ẹni tí ó ní madrasa ilé ẹ̀kọ́ ìlọ́sàtọ́lẹ̀ pé kó ń bá ti kú inú madrasa ni wọ́n sìn wọ́n sí kí ni ìdájọ́ tó bá jẹ́ pé àwọn tí òkú ìfilẹ̀ òun ni ọba wò pé à káwọn sí wọn bí náà kólé báyìí wọ́n jẹ́ pé gbogbo kéwù táwọn máa bá ń ké wọ́n máa gbọ́ gbogbo ẹnu sáré kéde ìdájọ́. kàmùsọ̀wọ̀ kọ́là wá ṣíra látùnà fádù wàsíyàtù mẹ́yìdín ìdàkọ́là bá ṣe àn mí ṣàrọ̀ ìlà gbogbo ìgbà tó kù bá ti sọ ẹ wá bá ń ṣe bá ń wá lọ rèé tako kankan nù tọ́rọ̀ wọn bá sọ pé ká ṣe á gbọ́dọ̀ mú tọ́sọ̀ ń fẹ́. fáàní ká mú sọ́wọ́ gbogbo ògbà tí ẹni tó sọ àsọ́ọ́lẹ̀ tọ̀fẹ́ kú láyé tó bá sọ àsọ́ọ́lẹ̀ bá sọ́ọ́lẹ̀ ń tèrí ọ̀pọ̀ tó bó bá wá lọ jẹ́ pọ́ forí sọ nǹkan kan tọ́lọ́ ń lé wa sápá àgbọ̀dọ̀ ṣe lẹ́yìn ikú rẹ̀ fáàní àgbọ̀dọ̀ má sọ́ọ́lẹ̀ ń tẹ o. ṣé ẹ̀ mà kò yé wa nù. fáà ló yé wa nù. tó ẹ pààtàn wá fi ni wọ́n sì tí wọ́n bá ti yẹ sí pẹ̀pẹ̀rẹ́ gbogbo tí wọ́n bá ń dá mbẹ̀ ní ọ̀ràn ọ̀rùn rẹ̀ lọ́wọ́. fáàní àwọn oyè wà nù àwọn tó wá sọ̀sọ́lẹ̀ ìfún kò yá wọn ó wá kú ní abá síbẹ̀ gbogbo ọ̀ràn tí ó mọ̀ wà lórí bí wọ́n ti síbẹ̀ pẹ̀lú àsọ̀lẹ̀ rẹ̀ fáà lọ́rùn rẹ̀ lọ́wọ́ o. tọ́jú àbá wọn lágége ni wọ́n bàbá wa ṣẹ́ka Adam ní ọba ni wọ́n sin àwọn tí àyè bí wọ́n ti wọ́n sí tó lọ tí wọ́n sì mọ ìdájọ́ ọlọ́run lórí tí wọ́n ṣe wọn a jẹ́ pé gbogbo ọ̀ràn tí ń tẹ̀yìn ẹ̀yọ láti ìgbà náà tí wọ́n ti sí láyé máa ọ̀rùn wọn lọ́wọ́ à. tó bá wá jẹ́ páwọn èèyàn lọ rèé tí eléyìí ò sí ẹ lọ́rùn tí ò sí lọ́rùn wọn tàbẹ́ lómi ìtòrí bẹ́ẹ̀ náà kí ń dàjọ́ jẹ. tọ́ fáàní tó bá jẹ́ páwọn èèyàn ló ti eléyìí sí ẹ lọ́rùn tàbí ẹlòmíì tó yàtọ̀ sáà náà àmì ló ti nǹkan sí ẹ lọ́rùn lẹ́yìn ikú wọn kí ni ìdájọ́. àrùbí sọ́mọ̀lọ́ àrùn ọ̀fẹ́ ńlá nígbà tó ń bẹ̀rẹ̀ ṣe dáwọ́ àti ṣe dáwọ́ ọwọ́ adébì kan a ah, ọlọ́run wa sọ yà kalẹ̀ wípé innakum wa ma ta'buduna min na hasabu jahannam antum laha waridun ṣe yìí kẹfẹ́rì àtẹ̀yìn àti gbogbo ntẹ́ǹtì pàtá gbogbo yín ni ní èkó náà níjọba àtẹ̀yìn àtòsáyìn bí àwọn kẹfẹ́rì ṣe gbé ọ̀rọ̀ nù wọn bá lọ bá wọn sọ̀rọ̀ pé ó ti rí wípé ànábì ń tán wà yọ́ọ́ máa pe ìyá rẹ̀ ike ànàbí ni wọ́n lò náà kankan ní èyí tí ànàbí ti sọ pé jésù ọwọ́ náà sẹ́kì náà yìí sìn ànàbí ti sọ pé jésù ọwọ́ náà. fáà nígbà tí ànàbí bẹ̀rẹ̀ dáwà tọ́lọ́n gbé dìde ọlọ́run wa sọ fún pé à ń káfìrí àtàwọn àtàntẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run lòun ó fi wọn kò náà fáà nígbà táwọn àwọn yahudi àwọn júù wá gbélé ní wọn bá gbéra ní wọn bá má sọ ọrùn ní wọn bá lọ sọ́dọ̀ àwọn kírísítẹ́nì pé ọdọ abá ní ìsìn isa tẹ́ ń pè ní jésù ànábì muhammed kò ń gba tiẹ̀ fọmọ ìyá àwọn nínú àwọn ànábì ọlọ́run ní ìsìn ẹgbọ́n tí ń sọ ó ní ọlọ́run ó fi gbogbo ẹ̀ tí ń bá ń sìn lẹ́yìn ọlọ́run kó ná àtàwọn yẹn gangan ṣe é mọ̀ pé tí ń sọ ní ìsìn ni pé jésù ọwọ́ náà torí pé lẹ́yìn kírísítẹ́nì sìn àwọn tó tó ayà kalẹ̀ wípé iná lẹ́dínà sábà kọ́tìlà ń mí nà lùsùsùnà wùláìkà alẹ́ àkùbá àdó. iná lẹ́dínà الحسنى أولئك لهم أولئك أنها مبعدون ọlọ́ni gbogbo ẹ̀ tí ẹ bá lọ dáná sí lọ́rùn tí ọ̀ máa ń pa rẹ̀ kọ yọnú sí kò ní wọ́n sí òsì mọ́dúrásì kò ní wọ́n sí òsì mọ́dúrásà tó bí adìgbé aláboyún yọ́ máa wá fowó ra kùn kí n bí wẹ́rẹ́ ni o yọ́ máa dàbí ìsàrè bàbá ẹni tí ọ̀rọ̀ ọmọ bí yọ́ máa wá máa bẹ̀ lọ yálà kò torí pé tí n bà dé yìí bàbá yóò lé fún lọ́mọ ó ní ogun omi tó ọba dé bí ìbá ti pe àìrí ọmọ náà ìwọ náà ló kulẹ̀ lẹ́kọ̀ọ́ ni ọba àmàtì gbogbo ẹni táwọn èèyàn bá ń lọ rè sìn àbí ń lọ rè gbé àti ìbẹ̀ lọ́wọ́ ọba fún tí ọba àmọ̀ sí tí ó sì lọ́wọ́ ń bẹ̀. ọ̀làríkà àníhà ẹni ìkẹni lọ́dọ̀ mi ò jésù ẹni ìkẹni lọ́dọ̀ ọlọ́run ọba ẹrú ọlọ́run ni kìí sọmọ ọlọ́run o kìí sí ìsọlọ́run ta ní kéésì gbàtẹ̀ lé lọ. ọlọ́run ní kéésì. òtítí kí ó dẹ̀ wà máa ṣe lọ́wọ́ ẹ̀ńsẹ́ rí kí nìyẹn kò lè tètè yé mi tẹ́ ń pè mẹ́ta lọ́kàn kí nìyẹn difficult láti gbọ́ yé gan o tí èwo di professor ọmọ tí mo one plus one plus one one náà ni ó tó pè. inni abdullahi atani alkitab wa ja'alani nabiyya. fáàní tán nígbàtí ó wá rí báyìí táwọn àwọn àwọn lọ sọ báyìí fáwọn kìrìsìtẹ́nì aya mi tún wá sọ̀kalẹ̀ ọlọ́run ní gbogbo wọn tó bá máa wọ́n mọ́tẹ̀ kú bi kí wọ́n máa sìn wọ́n lẹ́yìn ọlọ́run tí ìta ní àṣàtọ́lẹ̀ rẹ̀ ọlọ́run láwọn yẹn àwọn ò ní wọ náà ọlọ́run àwọn tí ń sìn wọ́n ni wọ́n kàn jẹ́ gbàmúwájú ọlọ́run fáànítọ̀ lórí eléyìí ànábì Ìsá ẹrú ọlọ́run ni kìí sọ ọmọ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni kò sì pàṣẹ kò sì ṣàṣọ́lẹ̀ kí wọ́n máa sìn wọ́n. ajá gbogbo irú ẹ̀ bá ti tẹ̀lẹ̀ tẹ́ni tí ó ti ń bí ọ̀bá ti bá a lọ́wọ́ ọlọ́ràn kankan dá ṣùgbọ́n tó bá bá lọ́wọ́ sí èyí tó fi lè pin aburú ò kí wọ́n wú òkú kó mbẹ sí sí tẹ. tọ ẹ tó máa jẹ pé tí ó kúrò láyé yìí kìí ṣe bọ́ lọ́wọ́ sí pé kí wọ́n máa ṣe bá lẹ́yìn wọn fáàní òun kò sí nǹkan kan tí ó pin bẹ́ẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n tó bá lọ́wọ́ sí i tó fi lè jẹ́ pé aburú tí ó lè pín wájú ọlọ́run ó fi tí ó fi dúró tí tọ́bọ̀ wá jẹ́ pé ibi dúkìá èèyàn kan ìlọ́tọ̀ká kí wọ́n sì ń sí kí wọ́n sì inú ilé rẹ̀ wọ́n sì sọ́fíìsì rẹ̀ wọ́n sì sí ṣọ́ọ̀pù rẹ̀ nínú ìsìláàmù àwọn àfáà ní ìta ni. tọ ẹlẹ́ẹ̀kejì kéèyàn wá pé òun kú àbí kó tó kú oníwọ́sìn sílé òun ọ́fíìsì òun tàbí bíi sẹ́rẹ̀ àbí nǹkan kan tọ́jẹ́ pò ń lò ní fáàní eléyìí àwọn àfáàní ká ṣe bẹ́ẹ̀ ń ta akọ ni. torí anabi sallallahu alayhi wa sallam kò fi ọwọ́ rẹ̀ sẹ́nìkan báyìí lérí fàṣọ́rọ̀ ijma'an amaliyan kódà lọ́rọ̀ gbogbo àwọn sọ̀hábà kò sẹ́yìn kan tó ní ẹ̀sìn mi lé báyìí iná pàṣẹ fi bí nínú ìsìlámù pé ṣé kásìkù lẹ́sẹ̀ ń bẹ ìsìlámù àbí òsì ìsìlámù á ní ìmẹ̀mẹ̀ tí wọ́n ní kásìkù lẹ́sẹ̀ ń bẹ ìsìlámù á ní kò sí ń fàdáfù filibuyuti sunnatun lil anbiya'i khassa àwọn ànábì ọlọ́run ní ẹnìkan tí wọ́n lé tọ́wọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni à ń kú sí torí bí wọ́n bá kú sí ẹ̀ máa ń wa fún anítọ̀ torí pé kásìnkù lè kò ṣẹlẹ̀ látòrí ọwọ́ ànábì rárá bó ti wùlẹ̀ ọmọ àwọn sàábì ò sí bẹ́ẹ̀ lójú ayé wọn àti bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ èyí lọ́mọ àwọn àbá sọ pé kò sí nú ìlànà ẹ̀sìn fún anítẹ́nìkan bá wá bí á lè rè pé sí kásìnkù lè ń nú ìsìláàmù àmì ń bẹ tẹ́wọ́n ṣé kásìkò nú sílé tí kò sí ní islam ń bẹ kò sì sí ojú méjì ni ń bẹ ojú èso fi ń bẹ ni pé àwọn ànábì ọlọ́run bí wọ́n bá ti kú lé ibẹ̀ wọn ó sìn á sí torí pé àwọn tiwọn ibi wọn bá kú sí òun náà wọn ó sìn wọn sí ìbẹ̀nù èyí tí ò sí onítẹ̀wọ́n bá ti yàtọ̀ sánàbí ọlọ́run ibi àbá ti rí akú sí orí tẹ̀ wọ́n mọ̀ gbé a lọ. bàbá wọn ń ké fún yàn pé méje wo sí ọ lé wàláyà à ń wá ìkẹ́ fún ọ ni. fáàní bàbá wọn ń ké báwọn àbá bá ń ké pé méje wo sí ọ lé à ń wá kẹ́ fún ọ ni o. jẹ́ àmì hadith àbí markaz al-Qanawi radiyallahu ta'ala anhu ó ń sọ ọlọ́run ní la tajlisu ala al-quburi wala tusallu ilayha ẹ má jókòó lórí sàárè o ẹ má sì kírun sí sàárè. tọ́ fáàní anabi sallallahu alayhi wa sallama ó ní ẹ má jókòó lórí sàárè o ẹ sì má kírun sí sàárè. nínú àdìsí àbí ìrọ̀rùn sọ̀rọ̀ ní kẹ́nìkọ̀ kẹ́yọ́ lọ rèé jókòó sórí òògùn náà kó fi wájú aṣọ tọ́wọ̀ sára kó fi wá máa wájú ní awọ ọ̀dí ó lóore fún dukọ́ lọ jókòó lórí sàárè lọ. tọ́ fáàní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam inú àdìsí mi ti àbí ìrẹ́ràn ó ní ẹnìkọ̀ọ̀kan nù yín kẹ́ ẹ lọ jókòó sí orí ẹ̀yẹ ẹ̀ná kó wá jẹ́ pé ẹ̀yẹ náà yọ mọ aṣọ ń sọ tán ara tó fi gbogbo gbogbo àpótí ìjókòó àti gbogbo fáà ló lóore ju kí n yóò jókòó sórí sáré. nítorí wípé àárọ̀ máa ń yẹ jí lórí sáré mi. fáà nítorí pé jókòó yẹn sórí àwọn awí sára ní ẹ̀hán orí orí orí abúyẹyàn ọ̀sán tí ó gbà ebi kí mo kọ́ lè mi wọ́n lọ gbé mi jù ní ogbó ẹ̀yin wọ́n gbẹ̀gbẹ̀ jù ní ogbó ebi ẹ ti ń gbé lórí ìyàwó rẹ̀ náà ìyàlé rẹ̀ bí gbé lórí rẹ̀ tí wọ́n náà jí kù tó rí ẹni ẹ̀ mú gbó lórí rẹ̀ orí ẹ̀ ti ń dáná ẹ̀ eh, eh, eh, kí ló wá káwọn àfà níbi ká máa kó wọn mọ́tà wọn lé ṣé bóun ló ń kọ́lé òun ilẹ̀ rẹ̀ ibi ọba òun ó sì òun sí gbà bóun ló nílé òun fáàní àgọ́ ọba wọ ọ̀gbọ́ bọ́ ọba wọ ọmọgbọ̀ ó ti tó ní tọ́jẹ́ pé ìyàwó rẹ̀ tó ti kún orí ẹni ẹgbọ́dọ̀ yẹn sí pampasi ọmọ ibẹ̀ náà ni àti ọ̀nà jùlọlẹ̀ ibẹ̀ ni òkè rámúlá ibẹ̀ wọn ti sinú lórí ìyàwó àwọn táwa náà dá màtá àjọ rí wọn láyé báyìí tí wọn kú lójú wa tó ti lé lógún ọdún sísìn wá káàbá ogun ọdún sísìn wọn ti lọ tọ́wọ́ ajẹ́ kó rí báyìí ní wọ́n wà wà sí àsìn án lé wọ́n gbódó lé mi lórí wọ́n gbé apẹ̀rin ìròkà lé mi lórí kọ́ wa máa wá sí báwọn kọ́ wa wà bá nù sáré fògùn ọdún bá ká gbódó lé ọ lórí. láwọn ilé ìbòmí wọ́n tún máa ń jà sórí ìtàrí ìkẹ̀bá fẹ́ sọ̀rọ̀ ẹni pé ẹ ẹ dáàdì lẹ́kọ̀ọ́ ẹ wá wọ ẹ wá lọ́wọ́ sọ̀rọ̀ àdúró èmi mọ́ kọ́tẹ́ ní ibẹ̀ o Eh, fáàní eh, lágboolé ibòmí wọn ó tún máa jà sí ni pé ah, òun ló kọ́kọ́ tẹ́lẹ̀ ẹni lórí màmá ẹ̀yọ́ wà lọ́ máa fẹjọ́ sun ọmọ màmá tí ń bẹ láyé pé ah, ẹ̀wá kìlọ̀. àjọ pípẹ́ tí wọ́n bá ní méje wọn ó sì ọ́ lẹ́gẹ́rẹ́ bí dábẹ́bí sọ tí wọ́n ń lagídí òrùn mẹ́jì ẹni ọ́ wọ́n ní mọ́mọ́ lọ àtàlọ́rin jẹun olórí ni ọ̀sán tí ó gbà tá a lẹ́ẹ̀fì pa. faa ni gbogbo ẹgbẹ́ ń bá wọn wí fún pé à mọ́jẹ̀ wọn ó sin wọ́n lé mọ́sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ tí ọ̀bà wa gbọ́ fáà ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí wọn níbo lọ lọ ló ń lọ kòtò àtàn lọ jẹ wọn ni àmọ́ lọ nítorí bọ́ lọ kòtò àtàn tó lọ jẹ ò ní wálé mọ́. lára àwọn ẹni tí ó tún pàdánù ó àwọn mùsùlùmí tí wọ́n máa wá sí tí wọ́n bá wá ń ṣe àbẹ̀wò tẹ́ torí ọ̀rọ̀ sàkà sọ wípé ẹ máa lọ rèé bẹtẹ́ wò torí yóò jì ẹ máa rántí àlìkí àmọ́. tọ fáà ní ara ẹni ẹni tí wọn bá sin ilé tí ó pàdánù ní oore wájú Ọlọ́run ó ní àbẹ̀wò àwọn mùsùlùmí tí wọn bá lọ tí wọn lọ sálámà tí wọn lọ sàbẹ̀wò òkú nítẹ òun ò sí náà tí wọn sàbẹ̀wò rẹ nù torí pàǹdẹ́bí sọ́lọ́lá rẹ wá sálámà ó ní àlọ́ máa sàbẹ̀wò wọn á sàbẹ̀wò wọn á ṣàdúrà fún wọn. jẹ́ máa tọ́wọ́ bàbá èèyàn ó lè sun re kí ìyá èèyàn ó lè sun re ìní sọ pé èèyàn àtàtì tí ò pé èèyàn ni. fáńdítọ̀ kí bàbá èèyàn kó lè sun re kí ìyá èèyàn kó lè sun re tí wọn ò lè wá tún ẹ̀yìn ṣe fúnra ara wọn mọ́ tí èèyàn bá wá jẹ́ pé ní àwọn ọmọ yìí yàtá ó yàtá òun náà lọ sọ pé wọ́n gbé ìyá rẹ̀ lọ àjòjì mọ́kàbárọ̀ ní àjòjì fáà ló pé èèyàn o èèyàn olóore kí lọ́jọ́ orí rẹ̀ tí mọ́gàjì sọ̀rọ̀ kalẹ̀ tó sọ pé múra ẹni sòrò olórin jẹ́ kọ́rọ̀ gbòyàn ọ̀dàrú àti mọ́gàjì mọ́gàjì màmá kú àmọ́ bí wọ́n bí ò ṣe jú mi mọ̀ bá bá rẹ̀ olórí ẹbí ni kí n kó sì má dàrú ńlọ́lọ́run fi gbé yín kalẹ̀ tọ́lọ́run tà nábì lélẹ̀ sẹ́rí ẹ̀ màmá yín tó kú yìí kì í ṣe ìyá mọ́gàjì òye àtẹ̀mí ni olórí ọmọ ní sọ bá ń dọ́nà. Ah, fáwọn ní bọ́rọ̀ bá wá dà tó bá wá dà tó bá dìdò

ibi wọn ò gbìn alọ ibi wọn ò gbìn alọ ibi ọlọ́fẹ́ ònù mọ́gàjì òní ẹ̀ bí wọ́n bá fẹ́ dákọ̀ ìyá tó kù òní sọ pé ìyá mọ́gàjì ìyá ló kù tó kù ìdíwọ́ sọ. àwọn tí wọn kàn náà ní oṣù yọrọ ládùúgbò pé ẹjẹ kó yàtọ̀ kó yà ó pé ìyá ilé ìyá gbogbo wa ni yà á dì í nì àwọn tó bí pàmòrà ẹ̀bùràṣẹ́ bí wù ṣé mẹ́yìn ni ọmọ ìṣẹ́bí lẹ̀ ń pé yàtọ̀ gbogbo yìí wà lẹ́wọ̀ ìyá mọ̀ ìyá rẹ̀ ebó ìyá ilé ìyóyẹ ti ń gúnyán kí lẹ́ni tẹ́sí ti sìn ẹ̀hán ẹgbẹ́ ọ̀sán mi ìdàbọ̀ ti dà kí wọ́n wá mọ̀ pé ẹ wò ó ẹgbẹ́ ẹjọ́ ọ̀sẹ̀ tó bá wù kó pẹ̀lú ọ̀sẹ̀ bá wù ó pọ̀pọ̀lẹ̀ bàjẹ́ àṣàyàn tí ò wà pé ọ̀ fàníà tí ó wà pé kán máa pé òun ráwọn àgbàlagbà fín òun táwọn àgbàlagbà lẹ́nu lórí tí ó mọ ọlọ́run tọ́jú orí ìyọnu ọlọ́run tí ó jẹ́ sinmi fókù àwọn ẹgbẹ́ nípa ọwọ́ ọmọ yìí ò ní sin kankan lórí ìyá ìyá gbogbo wa ni ìyá yìí ẹ̀kọ́ ìyá ìlà jẹun àgbà ọmọ wa sọ sàn gba àyàkú sọ lẹ́tà àpẹ bọ̀dá sẹ́fì ò lẹ́sẹ̀ sùúrù sẹ́ẹ̀ bà pé ńgbà wọn sì màmá ti yín kọ̀tẹ́ kọ̀tẹ́ tọ́jà ń pata ìní àti àbẹ̀ tó yẹ pé ìyá alákàndín kàlórí wọn epo gbọ́dọ̀ ń ta síbi sàárè àwọn ọmọ wọn ń kásọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ àwọn ilé wọn ń sùn bẹ́ẹ̀ ẹ dákun sí ìdàbọ̀ ṣe ta afọ́jú ti ń ta rọ́bà láàrin ọjà àbá tí ẹ sọ sàárè mọ̀mọ́ tìyín dà lẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ rárá kọ̀dá tẹ̀síwò ẹfi tìyín ṣe tìyín tọ náà ló délẹ̀ yìí bàbá tí wọn á di pé à mọ́gàjì ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ọmọdún mélòó ni kí yájú tí a ẹjọ́ ibi ọba fẹ́ pé màmá lọ kọ́gbẹ́ kọ́bá lọ. ọ̀dà àbáhùn ẹ̀fí mi lẹ̀. ibi àti ìṣẹlẹyìn ọlọ ìmáàmù mùsùlùmí ọgbà tún náírà tírí náírà ló ń bá tún yọjú dé ní máa ń pé kí ni wí èmi tẹ̀mí ṣe tún náírà rè kí ni sọ ibi èèyàn ti lo ìjọba lọ́nà déyìn ìrálìkì àmàlù ẹ̀ka sọ̀mà lọ́rùn. Hmm. ẹ̀ka sọ̀mà lọ́rùn. báwa níbi bọ̀dá sẹ́fìlì ti sọ tiẹ́ mọ́gà ti sọ tiẹ́ tí ẹ ní borí gẹ́gẹ́ bí ọmọ ìyá yìí àbọ̀mọ bàbá yìí ọ̀kan bá ń bọ̀ lágboolé pẹ̀lú agbádá àti láwà ní ti ẹ̀rín nígbà tá a kí ni sọ kí ló mọ̀ wípé àyìn àbá rẹ̀ náà jẹ́ àyìn àbá ó ní ilẹ̀ àjèjì lòun ó gbé yà wọn lọ ẹ̀ náà ìbá sọ pé à ebi tí mo ti súná rẹ̀ rí kíní kankan kan bàbá kíní kan kú lọ́ba bẹ̀rẹ̀ sí máa sọ kan fáà níbi tí yẹn ti máa lè jọba tí ó rí lò ẹ̀tú láwa lè bá bàbá lórí yìí. bọ́lọ́pàá débẹ̀ yóò fi léèrè pé kí ni tẹ̀ ń já àdí máa mi ló kú mo fẹ́ lọ sí ẹbí tó ẹ bá a rí tọ́ba tí wọ́n á di pọ́lọ́pàá dé pé ẹ̀jẹ̀ tí wọ́n tí wọ́n wá kó ẹ̀jẹ̀ wọ́n á bọ̀ sọ lọ́rọ̀ àgbàlagbà tẹ́ ẹ fi làwọn lè tí wọ́n lọ́rùn bá gbà ntọ́sẹ̀lẹ̀ ńbẹ̀ ni pé ìyá ló kú ìyá ó sì kẹ́ ẹnìkan ju ẹnìkan lọ èmi tí mo dúró ìmọ̀ nìyá mo wá ní ń lọ sin ìyá cbs ní acc àwọn ní àwọn òní lè rórí ńlọ́fà ìjà tí mo fi tú sọ lọ́rùn tí mo fi pè é láwàní orí ẹ̀rọ jẹjẹjẹ ọ̀rọ̀ yìí lọ́wọ́ ọlọ́gbogbo rí ìrẹ́lẹ̀ yẹn irú ẹkú búwo ló ń sun ọmọ tó bọ̀ pin inú ìsìn bẹ́ẹ̀. Ah, ah, ẹ pé àánàkùnmọ̀lọ́ àánàkùnmọ̀lọ́ àánàkùnmọ̀lọ́. fa nípa àpín pọ́nmọ́gọ́lá yìí òun wá ní kọ́ gbà fún ọba òun ọwa wá kọ́ wá jí wọ́n sọ ọ́ di kọ̀ǹkọ̀ àtẹ̀mẹ́rẹ́ wọ́n wá wọ́n wá wọ́n ìní rẹ̀ lọ́ba ń sunkún dòdòrò èyí tí a máa sun lé ọwọ́ abẹ́sẹ̀ kànáà ọ̀wọ́n ń sunkún dòdòrò tí a máa sun lé olókùn pé ajá tó wá jẹ́ ìyàwó bọ̀dá àbúrò rẹ̀ tí <laughs> fari gbogbo àwọn obìnrin obìnrin ilé tán àti tán lẹ́sìn àti gẹ̀ẹ́lẹ̀ àná àgbà àyàfà àfẹ́ ti sùúrù. jamaa ìmáàmù àdúgbò yìí ti wá wàhálà lórí owó tí ò lè rí abọ́ ráìsì mẹ́tàlá ń bẹ̀ tí ó wàá fàyà tèmi sí yọnu ṣé lèmi bá tọ báà ní mọ́mú tó fẹ́ gbowó tó ti sọ fáwọn obìnrin rẹ pé àwọn àwọn sì kiri ìyá tolú sí ṣe láwà pé o sì ń tọ́da pé ẹ̀ má sọ díjà à má sì lè ọmọ yàrá kan bẹ rẹ ó ti sí wọṣẹ nìsín kí epoṣù méjì sí mẹ́ta gan nìsín tí ọmọ yàrá ìsí wọṣẹ ọwọ́ ajẹ́ ọ̀nà àgbo lọ àfàtì ń bá fọ wà láàbàtà tó wọ bàtà kí wọn yára bójà. náà bẹ́ẹ̀ ni. sáájú lọ kí jẹ̀mẹ́sà bàbá rẹ̀ ni. òun ọfẹ́ pa ọ̀fẹ́ sùmọ́kọ́ palẹ̀ mọ́ àfa àtọ̀kọ́ ń kí ó ní ọ̀wà kí ó sì yà la àwọn bùrẹ́ àgbà mọ́jà kankan mẹ́mẹ́ báwo kọ́ sásùn ó kàn sọ fáwa ọpá kéjì ẹ̀ fún wa pé màmá ń tú o bó bá ti ẹ̀kùn bá ti máa kí òun sí ọ̀la bá ti ti kẹ̀kọ́ sásùn kọ̀sọ́ fún wa láti bẹ́lẹ̀ kásá ti bẹ́lẹ̀ nígbà tá a bá ń dé ó ní bàbá mẹ́gàjì ṣe rí ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní masọ́rí ṣe rá àwọn àfáyì wọ́n kéwú ni wọ́n èdè ìgbà àhà ẹgbẹ́ yìí lè bèrè ebi bi ta sí ọkọ̀ ìyá ebi bi a sí sírí iye ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá gbé lónìí sẹ́ni wọ́n jẹ́ sọ náà sẹ́ni tí wọ́n lọ sìnkú sẹ́ni ìgbẹ́ńdọ́ ẹ̀sìn tó tọ́ ṣùgbọ́n fún òkú tó jẹ́ wípé kéèlé èèyàn ní tẹ́tẹ́lẹ̀ òun ni ẹ máa gbé lọ iye eléyìí ọkọ rẹ̀ rè bí ọlọ́run yà wọ́n lójú ayé wọn ṣé àwọn àfa ìyẹn wà wọ́n láti tàbí wọ́n yà wọ́n lẹ́yìn wọn ẹgbẹ́ ọkọ ẹ̀ ní ó sùn bí gbogbo ẹbí ṣe rónú pé ọ́ọ́. fáàní ọmọ ìyá wa yìí ìyá rẹ̀ kú wọ́n wá pé àwọn àfọwọ́ àbọ̀ǹṣe jìnnà kọ̀pálẹ̀mọ́ tó pọ̀ fáàn ọjọ́ àjò ni ọmọ ìyá fẹ́ máa rí ìkànnà abẹ́fẹ́lẹ́ lọ́pọ̀ ọmọ ìyá lódì páyìn fa fa nígbà tọrọ lọ tọrọ bọ̀ ìmáàmù àdúgbò lọ́ba ni mọ́gàjì ṣe é ráwọn abáàsì wá láti ta ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní kéèyàn ọ̀tọ̀ ní ọjọ́ ìrí ṣe é ráwọn eléyìí ò rí rírí wọn kéwú ni lóòótọ́ ṣùgbọ́n tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn wá sọ fún wa pé ìyá yìí ló kú ọkọ rẹ̀ ni ọkọ rẹ ti kú fún bàbá yìí sàárè rẹ ni inú ilé la sin ọkọ rẹ̀ sí ẹ ti ṣe wá pẹ́ wá gbéyà èkó nínú ilé lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ kẹ̀ wá gbé lórí tẹ kásìkò orí tẹ ń bẹ́ o ṣùgbọ́n ibi tí ń bẹ ni pé ẹni tó bá ti jẹ́ pé ó ti lókùn lórí tẹ wọn lọ gbé bá ṣùgbọ́n bàbá ilé eh, ìyá ilé ọkọ rẹ ni ẹgbẹ́ rẹ ni ó sùn làwọn ẹbí bá wó pé ń dá ń sọnù. bẹ́ẹ̀ sì ni ẹ ń bá ti pẹ̀lẹ́ ní alùsùn wal jamaa. tó fi wá jẹ́ wípé kìí sí bàbá ń bàbá o bàbá olú ẹ̀ ní o kìí sí ìyó ìyá o ìyó olú ẹ̀ ní o ọwọ́ akọlù ọpẹ́ mọ́rin mímọ́ sí wọ́sẹ̀ báyìí mo sọ àwa débẹ̀ àwa àdìjẹ́ ń gbẹ́lẹ̀ wájú ta yìí ọwọ́ ń sọ pé òkúta mọ̀ sọ fún ilé o wàláyé ní ìbọn ọ̀dá sí. ìdíré bóòlù ṣe lè ìmánéjì tíyàwó akútẹ́tẹ́ wá ń ti ọ̀rọ̀ síra wọn tí wọ́n sì jẹ́ tọ́lọ́ ti sàánú tó ti gbẹ́sìyè wọ́n wọ́n sọ ẹgbọ́n kí ẹgbọ́n bo màmá ní káṣí àti náà tí wọ́n bẹ̀rẹ̀ ayé ẹgbọ́n bo màmá ní káṣí àti bàbá mi ìmọ̀ ní kí mọ̀jà bó ń bàbá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ibi tọ́lọ́ ń pé kí n gbà wá náà níjà bá mi dákun ẹ̀mí yóò kó pẹ́pẹ́pẹ́pẹ́ lórí dáadáa o bọ́ọ̀lù bá ti pè kó di ọjọ́ ìrírí bíi àgbáre tọ́lọ́ bá pé kágbẹ́yìn ẹ̀jẹ̀ bíi àdúrà sẹ́yìn náà ṣe tó ṣe pé ẹ̀rọ ju ṣe náà ní àwọn ọ̀rọ̀ ẹ̀mọ́ ti sí bàbá pé gẹ́gẹ́ bí àdúrà tẹ́ sí pé káságbẹ̀yìn náà kágbẹ̀yìn kọ́ gẹ́gẹ́ bí àdúrà tẹ́ ìrọ́jú ṣe pé káságbẹ̀yìn yín kágbẹ̀yìn yìí ẹ dákun bá mi bí bí ìtẹ́lá àgbókù lọ́wọ́ ẹ̀wò ẹ̀wò ìyá kílùkọ́ rẹ̀ wọ́n dẹ́ká lórí rẹ̀ ẹ̀wò ìyá kílùkọ́ rẹ̀ lórí rẹ̀ ní máa sọ̀rọ̀ léyà máa ní wọ́n sọ ẹ̀ẹ́ ara sì ní ẹ̀bà wọn kan wọ́n ń ké bá àwọn làgọ́ síta ọ̀dà kìmọ̀ bá mi sọ ẹ̀ẹ́ sẹ́ẹ̀tì ẹ̀rí ọ̀rọ̀ mọ́kìbára náà wọ́n ti ń sọ tipẹ́ ṣùgbọ́n bíi kí mi ò mọ́ nífẹ̀ẹ́sì máa bì bẹ́ẹ̀ náà ló lọ irú mọ́pàdé tẹ̀ bá fẹ́ bó ṣe blọ́ọ̀kù one thousand ẹ̀yin náà ẹ̀fọn bẹ̀ kí wọ́n ṣe bẹ̀ ìlú màmá bá ń sọ díẹ̀ díẹ̀ kí ni dandan kọ́ sọ fún ọgbọ́n náà wọn lọ rẹ̀ ó ní bẹ́ẹ̀ sì tọ́ra papọ̀ jẹ́mọ́ àti àmọ̀ fún nǹkan sí ẹni tí ọgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé tí ọ̀wọ̀ àdó àwùjọ rẹ̀ ni èèyàn mélòó ìní ń tọ́ ìní ń pè wá lọ́mọ fún àbàbá wa gan nínú àti àmọ̀ lọ́ àbá torí tọ́ fẹ́ gbà lọ́wọ́ wọn torí ó kò ti bá wọn sí ṣé bẹ́ẹ̀ lórí irun pẹ̀lú agbẹ́gun ara pàṣẹ mọ́ ṣé bẹ́ẹ̀ ní ọmọ yìí wà ní University of Ìlọrin ṣé kí ó ní ké mo ló ti aládùúgbò gbà ah, bó ṣe dé tó gbedé náà lónìí ah, ah, ẹ sọ́ra o pọ́ bá ti ń rìn báyìí èyí jèrè wọn o ṣẹ̀ṣẹ̀ pẹ́ tuntun bẹ́ẹ̀ ni àyà ni bàbá ti káwọ́ pẹ̀lú irú wọn ò ìròsí ìṣẹ́fẹ́lẹ̀ pé níta máa ti ń ṣe ní ìṣòro tí ọmọ máa fi yú ẹgbẹ́ ọ̀dọ̀ wa náà dárú gbẹ̀sí àná inú gbẹ̀sí ẹ̀yà tọ́ mọ̀ bá yín tọ́lọ́ tọ́rọ́ ti mà kọ́ ọmọ ìyá ọmọ ẹgbẹ́ fatiwa wá sínú ilé yóò sì bá ti dá ọ̀jẹ̀ ah. bàbá ò sì gẹ́ẹ̀sì. fa níbi yẹn bá wàá pera rẹ̀ ní ẹni tí ń ṣe súnà bá a ti ń ṣe kọlọ́mọ tẹ́wọ́ gbà kọ́ wá jẹ́ wípé kọ́ wá mọ̀ màlẹ́jì òbí rẹ̀ ká wá sọ àsọ́ọ̀lẹ̀ pé orí tẹ̀ wọ́n sí àwọn sí nímọ̀ wá dọjọ́ tí ìyá kú àbí bàbá kú tí gbogbo ẹbí wa pé báyìí tí wọ́n ń pẹ́ àìbò ni wọ́n ní wọ́n fi àwọn sí ìwọ́ ti ń bẹ́ńdẹ̀ ọ̀sọ́ ọ wá di pé ń gbẹ́lẹ̀ wájú tàwọn ọ̀sáàb ẹ má bọ bí dáàbà ni àwọn adébẹ̀ tán wọ́n wá ń gbẹ́lẹ̀ wájú tàwọn ní ọ̀sáàb ẹ̀rọ bàbá mágàjì ọ̀fẹ́ dalẹ̀ ara rẹ̀ rú fáwájú àwọn olè dá sí irú bẹ́ẹ̀. wọ́n sọ̀rọ̀ sọ́mọ ìyá kan ojú ní àmúlẹ̀gbọ́n ojú kìlọ̀ fẹ́kẹ́ bí ó rí àwà wípọ̀ ọlọ́mọ ogun òun ọlọ́kà wá bí ọmọ ogun wá sí ilé yìí ojú tètò ó ṣe tí ẹnì kankan ò ní gbọ́ níwà ní àti àbá ní olé mo ní gbogbo tó yẹ bá kàmí lónìí ọ̀rẹ́ à ṣàkóso aláì ṣe tí ọgbà ìgbà mẹ́rin o fi làkàyè kálábàárì ara rẹ. lápáàlì à gbogbo tí ò ń ṣe lónìí òní kọ́ lọ́jọ́ rẹ̀ ó ti ṣe léèrè ṣáájú tẹ́ẹ̀dì jọ̀gbọ́ra yíyẹ kì í wá sí pé ńgbà wàá bá wá dé tán táwa lọ sẹ́pẹ́ à ṣe ra àwọn àbá kan ní ẹwà dalẹ́ rú àwọn àbá kan ní kódà ṣe bá rí bí wọ́n ti sòkú mọ̀mọ́ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ti wọ́n sàn fà mọ́ra wọn lónìí fa aláwọ̀ ní dáfírú eléyìí o. kò ṣe ní mẹ́rin bẹ́ẹ̀ àfa àlọ́wọ́ ń bọ́ wẹ̀rẹ̀ ààrẹ tọ́ fáàní o ṣe ní rí bẹ́ẹ̀ fún ọ kò ṣe ní mọ́ rí bẹ́ẹ̀ fún ọ ojú ṣe tọ́ yẹ kó o ti lọ ọ̀mọ́ yìí ojú ti tọ́ yẹ kó o ti lọ ọ̀mọ́ yìí àfa àláàfà lè máa mú àdúgbò ní wọn kọ́ ọgbọ́n ìyá rẹ̀. kò sí gáàsì lé mọ́ bọ́ọ̀tù ìtànà náà rí kò sí ìtì ẹ̀mọ́ tí a fọ́ because wọ́n lè gbọ́dọ̀ fún mi tútù wẹ̀. ẹsẹ̀ ẹsẹ̀ fáàlì ṣe ń tọ́ yẹ kó ṣe ń tọ́ ṣe sọ́dà àbáwọn òórùn aago kan ló mú ní afẹ́ ẹ̀wẹ̀ màmá náà wọ́n pe àbúsà ah, gáàsì tiẹ̀ ti tán ṣùgbọ́n wọ́n ní màmú ń kí pé igi wọn náà pé wọn kò tí ì dé bẹ́ẹ̀ lójú ọ̀nà pé torí pa ọgbọ́n pé wọ́n ní àdàfọ̀ mi gbóná wẹ̀ fún ni <laughs> láti pọ̀ fẹ́ tù adìẹ àbí alọ́sọ̀ àtàlá kọjá àtàrí. tọ́ fáadé àbí ọlọ́wọ́n bá kó dákun kó jọ ọjà àtàrí. inú fi jẹ́ wípé kódà kéèyàn máa da nǹkan rú àwọn tí wọ́n dìde nu wa tí wọ́n lọ rèé tọ̀ síbi tá nǹkan lọ bẹ̀ kéèyàn lọ́mọ ibì kan sì ń bẹ tá a kọ́ bẹ̀ tó jẹ́ wípé yàrá àwẹ̀ kú ni kí ọmọ lọ tọ́ bí wọ́n ti wẹ̀. fáà nítọ̀ náà lọ fi jẹ́ pé ọ̀dà kéèyàn máa da nǹkan rú ọba nǹkan jẹ́ nílẹ̀ yorùbá olóko tán bàbá wa máa ń pè yìí fáàní ọba nǹkan jẹ́ obì tí so lẹ́rùn ni a máa ń pè kọ́lọ́n wọn sọ wa ń bẹ̀ fáàní kéèyàn wá dìde ń bí ibi tá à ń ṣe lọ́wọ́ kọ́ wa máa wá lọ máa na sákárì kọlọ́bọ̀ ti tọ̀ bẹ́ẹ̀ fáàdé ọ̀dà fáàní nù tá à ń kọ́ lọ́wọ́ ibi tí wọ́n ààyè ìwẹ̀kú sí bẹ́ẹ̀ bó o ó sì wá jẹ́ kó wá jẹ́ pé ibi tí èèyàn bá kúrò láyé bí wọ́n ti wẹ̀ òun náà ni wọ́n á lọ ṣèdọ̀tí sí òun. nínú ẹ̀sìn wa ìtọ́lọ̀wọ̀n ọba ti pè lórí ibú kèé sórí ibú. fa nínú ẹ̀sìn wa ìsìláàmù tá à ń ṣe ìtọ́lọ̀wọ̀n ọba ti pè lórí ibú kèé sórí ibú kéèyàn mọ́ pè lórí ibú fúnra rẹ̀. tí ẹlòmíì báyìí gbọ́pẹ́ mi kúrò lára ẹnìkan báyìí yọ ọmọ abẹ́lẹ̀ ọ̀kọ́lọ́mọ́jọ́ òfojú kan fáàní àwọn èèyàn ti wá bá débi pé tọ́ bá gbọ́ pẹ́ nìkan kó láyé báyìí yóò bẹ̀ lọ́n kó wọ̀ lọ́n àgbákò tí ó bàbá òun tó fún wọn fi fojú rókù rẹ̀ kọ́nà wọn di orí kọsẹ̀lẹ̀ sóhun ọkà sí orí ibú lọ́dọ̀ tiẹ̀. kò ṣe ní má bẹ́ẹ̀ irin tó ń kálukú ń rìn iná ní fabi ṣe ń wà. fáàní kò ṣe ní má bẹ́ẹ̀ irin tí kò wá ń rìn òun náà ní ni gbogbo ibi tí ó ti rí kí ọlọ́run yóò dé ni àti parí iṣẹ́ yìí o gbogbo ọgbọ́n bàjá tí wọ́n bá tẹ̀kùn kalẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ fojú kan o. èso ọ̀pẹ̀tọ̀ iṣẹ́ ti parí ṣùgbọ́n ìwọ rẹ̀ ẹ dáadáa iṣẹ́ ti parí. ẹ̀yin bá mi ò ní bàbá o. iṣẹ́ ti parí ìwọ rẹ̀ ò ní pé pé wọ́n sọ pé tẹ́kùn kan lẹ̀ báyìí tí wọn paṣọ funfun wé àbí tí wọn fi ẹ wá pé ọwọ́ àbójúkò. ojókù ọmọ nínú o. ojú ọmọ ní o tí wọ́n bá ti pé òkú pé wọ́n so òkú kan láago mẹ́rin lórí tẹlifíṣàn bọ́jà àwọn ọmọ lọ tàn kínní wọn. fáwọn àti bàbá rẹ̀ ti bẹ láyé ìyá rẹ̀ bẹ láyé. àtàwọn ọ̀rẹ́ àti àwọn kankan wọ́n máa dúró de níjọ bàbá sàlàyé pé bóun bolo adé bàbá ìṣòro ìfẹ́ náà nàbí àti àti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ ṣe èdè ni. àti wọ́n ṣàtìyẹ́ ní kókó ìyá gbogbo náà yẹn ẹ ẹ ó ti bọ́rọ̀ nípa tẹ ẹ ti débẹ̀ àti ẹwẹ́. àtà pẹ́pẹ́ pẹ́pẹ́ ìmọ̀lódé ó ní ìṣòrájú gbọ́dọ̀ wà ó ní àwọn ti débẹ̀ wọn náà ní gbogbo ọmọgàjì pé ń bọ̀ ọba dé àwọn bóun láti ṣe pé kódà gbọ́n bọ̀ ọba dé náà wọ́n tó ṣe ètò wíwọ́ pé ṣé ẹ ti sin wọn ni látàárọ̀ pa ẹ sin wọn náà pa ẹ ṣe bọ̀dà mú tí o ti mẹ́rin ni ìyá gbogbo wa ní ẹ mẹ́wùlẹ̀ tó. nípa ọlọ́run ní ọlọ́kọ̀ ti gbé bọ̀ ó tún pẹ́ ó tún pẹ́ náà ti dáṣẹ́jì rẹ̀ ọkọ̀ ẹlọ́fẹ́ ní bọ́ọ̀dù rẹ̀ àbùbù ní ẹbá ní àbàdà ní ẹbá káwọn àbúrò rẹ̀ jàdídì wọ́n ní wọ́n lọ rí ìdúró dè lálákíá. tọ àwọn ọmọ tí ń dúró dè ọgọ bá ti sọ̀kalẹ̀ wọ́n fi máa sìn bí ọwọlé. bí ó ṣe lálákíá ni ó kì lọ́mọ ọkọ̀ pé ilé náà ní ọwọ́ wẹ́rẹ́ ọ̀sán lọ́pọ̀ bó ṣe túmọ̀ lọ́wọ́ bá ọ láì ya wèrè sáyà ọmọ mọ pàpà àkókò wọn dì nígbà wọn gbèdé náà kọgbà àníyàn yín ń retí bùn ní oṣù wọn nìkan ẹgbẹ pọn sí màmá ẹ sí mbẹ mọ ọdẹ sàájú kó tó kù díẹ̀ káwọn ti pẹ ó ṣe orí ibi ọkọ̀ ti ra deslo sílẹ̀kùn lórí eré tọba ọ̀nà àgbà ẹ bá wa mú wọn láì sì forí èèyàn yìí lérò gba kọ́sàmọ́kọ̀ yúróòpù ìyá rẹ̀. àtàlà àfa àṣọ kọ́sàmọ́ òṣèlú mọ̀ọ́dà gbọ́ márùn-ún àbọ̀ kí mẹ́fàlélọ́dún <laughs> láti kí àbí àjẹkẹ́gbà ìbànújẹ́ oríṣiríṣi ti máa bá yàn kíní ọdún ló mà kásá tètè ẹ̀dẹ̀dẹ̀ kí nǹkan mìíràn má tẹ̀sán lọ́rọ́ lọ́pọ̀lọ́ ẹ̀mọ̀ ìyá alára ọmọ nǹkan ní òun máa wá bá kẹ́dùn lọ́mọ tẹ́ wọ́n lẹ́lòkó. fáàlì tọ àwọn yóò mọ wá bá wọn mọ àwọn afún láwùjáre pé à nígbà tó bá di pé wọn ń wo pé tamọ́ kò fẹ́ máa yọ pé à báwa bá mọ̀ lọ sí màmá ìmọ̀ ní ẹ̀ kó mọ̀ jẹ́ pé àwọn èèyàn mọ̀ nǹkan wọn máa ká mọ́ sí i ẹjẹ́ àti màmá tẹ́ ká máa wà lọ bóyá oró oró ikú ìlú oró ìyá ló mú lára ọmọ mú tẹ̀lú sílẹ̀kùn lórí ni ọmọ tí ó sílẹ̀kùn látẹ̀jì rẹ̀ pọ̀ bọ́ọ̀lù kò sílẹ̀kùn látẹ̀jì pọ̀ bọ́ọ̀lù àtẹ̀jì wá pé ibi àfọ́ àtọ̀fẹ́ wa báyìí kí o sókùn lọ tí bàbá àṣẹkù sí ìyàrá òkú tí fi sọ ọmọ yìí pẹ́tẹ́ ìbá fowó sínú ẹ́ńdílọ́pù ohun òní nídìí wa. fáàní àbá àtọ́lóńgbò wa tẹ́ni wá kírun sí àyín la àbí bàbá yín la ó wá ní àwọn ògbówó ogún ẹgbẹ̀rún twenty thousand làwọn gbà kí wọ́n kọ́kọ́ lọ gbà wá wọn mú wá bá bàbá lé bí ọba ti pé àwọn òní dìde wá kírun sí àyín àbí bàbá yín la sóun ló ní ìyàtọ̀ kú fáàlẹ́ ti gbà bẹ́ẹ̀. yóò ti mọ wá aṣọ pé sẹ́ẹ̀ ti gbàgálẹ̀ tó ló ti mọ̀ pé wọ́n bá palẹ̀ òkú mọ́tò di tẹ́ kò só ń jẹ mọ́ ṣùgbọ́n tí wọ́n bá gàálẹ̀ báyìí tí ẹni tẹ́ǹtì àà ọ̀rọ̀ náà sọ wípé alùpùpù ọmọ tó máa rẹ̀ jáde ìyá alákà mẹ́sì yẹn o ìyá alákà sí yẹn lẹ́yìn ẹ̀rọ gbogbo ọ̀rọ̀ kábẹ́rẹ́ ọba bọ̀ nígbà wọn gbogbo ah máa ń yẹ sọ̀rọ̀ kó kú sẹ́jú márùn-ún ní ìsìn tí àmàlẹ́ká wó dé báyìí fáàrí gbọ́n bá ṣe lé ìtàn ọjọ́ àgbẹ̀ ìrànṣẹ́ lọ tí wọ́n bá ṣe tẹ̀sí bẹ́ẹ̀ sága ń bẹ fáàní torí tọ́fẹ́ ṣe lẹ́yìn eléyìí ní máa bá di máa ń gbókun lẹ́sìn ẹsẹ̀ tán ni ọba pé ọyá gbogbo ọmọ lóòkù wọn àtàzà ẹ̀ máa bọ̀ lábẹ́ tẹ́ǹtì ó máa bá jókòó lábẹ́ tẹ́ǹtì ni ọba gbé láwàní ni ọba sọ láwàní ká orí tébù ọ̀rọ̀ ọba bẹ̀rẹ̀ pé tọ́ ṣe mọ̀mọ́ yìí mọ̀mọ́ yìí ṣe èèyàn oyè mẹ́ta ló jẹ pọ̀ nù mọ́sálásí oyè mẹ́ta òun òun náà torí agbẹ́sìkà dìírí ṣe wá rí kọ́ wá kú bẹ́ẹ̀ ká mọ̀ wá sí nǹkan kan áà òun kan nù rẹ̀ ò ní dùn sáré kálukú mú tẹ̀sùbá ẹni tí ò bá ní tẹ̀sùbá kọ́ máa fi ọwọ́ rẹ̀ wí. wọ́n ti láyé láyé lọ́la ọgọ́gọ́rọ̀. ọ̀kan náà bàbá wa ń bẹ mọ́ṣáláṣí ilé ní aláàjì ni wọ́n níjọ́ tí màmá wọn tí wọ́n ṣaláìsí wọ́n wá kó bọ̀ lẹ́yìn àwa lọ bẹ̀ wọ́n wá champion ìlú lọ́ba gba máìkì ní bá gbé ẹ sẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn táwọn afáfá ti pín méjì ẹnì kò lè máa sọ wípé bákàbàkà nìkan ọ̀rọ̀ yìí àwọn tiwọn náà faramọ́ nìyẹn sẹ̀rí àwọn afá àtòjì sẹ́rí ní tẹ́fẹ́ káfà yọ sẹ́rí àtijọ́ àwọn ẹ̀wọ́ náà pọ̀ ká sòkù pọ̀ gẹ́gẹ́ òun kọ́ làwọn afá àtàkì a lè sòkù a jẹun sàárà àti títòkù a lè pa màlúù kò sí náà lè ṣe ṣùgbọ́n ká máa wá mutí mẹ́ tàbí káwọn obìnrin ọmọ ìdìbò ra wọn sọ́wọ́ ẹ̀ka bàbá táwa bá lọ bá mọ́ máìkì wọ́n wá dáko inú mi dùn pé ah, ọmọ ọdún mélòó gan ni ọta àti fiọ́lẹ̀ là tàbí fiọ́lẹ̀ lù tàbí àwa ah, àwọn afáàn sọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ ìbàdàn bí gbé báyìí wọ́n á gapá pé kí ló kọ rẹ̀ tó tó tó tó tó tó ń ṣe lóka champion káàkiri bí ló bá wò síra gbogbo àwọn àgbàgbà tí wọ́n bẹ́ẹ̀ mẹ́jọ náà lọ́hùn ń kálukú sáwò pé kí ọ̀rọ̀ ó lè bá a níyànjú wà lẹ́wọ̀ bèbè ní àwọn obìnrin sọ pé àwọn ìrìnsẹ́nìbọ̀dì òrí ó wí àti gbọ́rọ̀ yẹn wọ́n ti sọ tójú òtọ́rọ̀ fún aláwọ̀ bẹ̀rẹ̀ àti gbọ́rọ̀ yìí lókàtí kún sọ́jọ́ náà lọ tí èèyàn bá ti lè rí ààyè rẹ̀ tó ṣe ẹ wá máa mú gbogbo àwọn tí wọ́n lè ṣe nǹkan kan tí nǹkan bá kan kún sọ́dọ̀ wọ̀nyí ẹni wọ́n wà lọ mọ́ bá wà dalẹ̀ ti arú lọ́nà òdì níbòmí pé àkùsá àkùsá àkùsá kí ó sì dákẹ́ ẹ̀kọ́ à àtúkọ́ mi lónìí ẹ̀yẹ tí ọba gbádùn àbúrò àbá ẹ̀gbọ́n yìí àfihàn pẹ̀lú nínú ojú dànù sáà sí gbọ́dọ̀ bàtà àbùkẹ́ ẹ̀yẹ obìnrin ẹ̀ lé. fáwọn ní gbogbo àwọn tọ́jà wípé wọ́n mú kísà ti bàbá wa tí à ń wo bẹ̀ lọ́nà bíbá ìjọ náà lọ ìjọ náà lágbára bàbá wa igba microphone ńgbà ọlọ́run ó ṣeun ẹni tó ń fọ́n tá ti ń ṣe bí àbá ìjọ náà lọ ó tún wá jẹ́ bí ọmọ fún wa. ó si dàgbà ó ti gbó kábùkàbù àtàbà ìrọ̀ ni ó ti gbó ó ti gbó gan ìrọ̀ ni wọ́n dá ọkọ̀ mú so orí àwọn àbá ìtì ń sọ̀rọ̀ ìwé sáfà kàtà pé wọ́n bomi gbóná lé lórí bẹ́ẹ̀ wọn tọ̀ fáàlì tẹ́ ẹ bá ti wá ogun ọdí wọn máa wọ́n máa ọba kan ru wọn náà lọ máa òkú olókùú ọba ah, ti ní àwa ò tí ì da gbogbo ẹ̀ lẹ̀ o òun ti nà ẹ̀ jábọ́ láti orí bíríìjì Òṣòdìrí o ẹ gbàgbé ẹ gbogbo ẹ sábà tọ́ka gbogbo ẹ̀ tó wà lẹ́nu gbé bàbá lórí tẹ́ bàbá ti lọ wo ọjọ́ tiẹ̀ báyìí ẹ̀kún ìjọba tó lẹ́sẹ̀ ìgbàlá làwọn olómìniré ni wọ́n máa fi etí aṣọ tí wọ́n ti fi ro àmàlà tí wọ́n fi ń tẹ etí aṣọ tí wọ́n ti fi po mọ́sánù ni wọ́n máa fi nù lójú. àdúgbò kan wá dáhùn yàrá kẹ́hìndínláàkà tí ó ti pé tí ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wà fáwọn yìí sì sí sùúrù ẹ̀yìn sí sùúrù kiri à ìyẹlẹ́ òkú eléyè tó kú bànújẹ́ wọ́n kí arúgbó èèyàn dábàràbà débi wípé kò wúlò má ju kí wọ́n kàn fi ọ̀pá ní ẹ lọ wọ́n máa lẹ́ran kọ́mọ wọlé wàlẹ́ àǹfààní lábẹ́bẹ̀. fáwọn àǹfààní lábẹ́ bóò ní ó ti wá jẹ́ pókù ọ wà kú àwọn agbẹ́rẹ́ àwọn èèyàn mọ̀ wájà sàkà ẹni tó sunkún dé nìsín àsìkò tẹ ẹkú yìí kọ́ yẹ kẹ́ ẹkú táìmù ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ sí ọ̀pá mọ́ ibi ọba ti pàǹtà. ìgbọ́ yẹ ká máa gbọ́dọ̀ máa ẹ̀jọ́ tó rọ̀ lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ṣé ẹ̀ máa ń tọ́sẹ̀lẹ̀ ìtọ́nà fìrà nàbí wà láì kòkó méjì. ṣùgbọ́n gbogbo ẹni tí ọba kí ó gbọ́dọ̀ farabalẹ̀ kó wá gbọ́ yorùbá nínú ọ̀rọ̀ wa lẹ́ẹ̀tì mẹ́tì ń parọ́ fún yín nínú àwọn àfa gbogbo àwọn àfa wa ń bàdàn fúnra wọn ní ẹ̀fẹ̀ nu wọn sọ pé ihun bàbá máàlù sọ ní ọ̀rọ̀ wọn gbà sọ. wọ́n ní àfa mọ̀rí kàmájẹ́ tó ń pariwo pariwo nítorí orí níta máa ṣe nù ah, bọ́ọ̀ bá ní amẹ́jọ́kọ̀ ìdíwọ̀ náà ń jala yìí ọmọ fún ọ lọ́nà ni ọ̀rọ̀ ti jẹjú ibi ọ̀rọ̀ tẹ́ ń dín bá yín sọ̀rọ̀ bá ń bá yín sọ̀rọ̀. Ah, fún àwọn létí fáńdọ̀ ibi tẹ́ ẹ ti mà ẹ ti máa ń bá yín sọ̀rọ̀ ntí ń sọ náà lẹ́ẹ̀fì mà pé eléyìí tàn wá ni eléyìí sòdodo fáàní àwọn àfa àbàdàn wọ́n sòdodo wọ́n sì tẹ̀ ní wọ́n sojú abẹ́ǹkò pé bàbá wa àgbà májò lárọ́bí òdodo ni à ń sọ lórí mọ́jòkú nǹkankan tí à ń sọ ẹ̀gbá àfa àmórí tó gbé mọ́jòkú wọ́n ké ni ebó ń da láàyè wọ́n wá ń da padà síbi pé ti bí sàwọ́dí fún bàbá lówó ṣàtìtú akútiró òdodo pé ìtọ́fà ni a fi ń

àìní ọlọ́nú sàlẹ̀ ọkàn iná lọ́fà téèdì sí àwọn èèyàn kan bẹ tí wọ́n nígbàgbọ́ wípé àáfàá lè béèlì òkú jáde lọ́wọ́ àmàlẹ́ká kọ́ra kò tọ́ sí yá. fáànítọ̀ ntọ́fà ó ní pé téèdì sí làwọn kan gbà pé àwọn àáfàá wọ́n lè gba òkú lẹ̀ lọ́wọ́ ìyà lọ́dọ̀ àmàlẹ́ká kódà kọjá pé ní ìyà lòkú pé àwọn ọ̀gbọ́dọ̀ nà ètò tó wá burúkú jáì ní káwọn àfọ́ ọmọ bára wọn jà lórí pé èmi mọ fẹ́ kìlù tó kù la. fáàlì tó tún wá burú bíi àlámọ̀rí òun ni káàfà méjì mẹ́ta ọmọ wa jà pé òkú wa ní ẹnìkan kan lè wá láti kéré kọsọ fún òkìrun sí baba ìlà òkú wálé kò sí nǹkan míì torí owó tí wọ́n torí owó tí wọ́n dà méjì àwọn àfà fifty ẹnìkan wọ́n pa hundred thousand ẹnìkan ni wọ́n dá mẹ́ta wọ́n kó dà méjì tẹ̀lé òun àwọn àfà forty nine wọ́n pè é jákẹta. ẹ̀tún wá borí olókù ẹ̀tún lẹ pé pé kọ̀tẹ́ yín lọ́rùn ẹ̀tún wá lẹ́ẹ̀mọ̀ ṣàṣírà yín àràmù ló pilẹ̀ tí ọjà àti ẹ̀tún wá fi tí èèyàn fi ránu ọlọ́run ẹ̀tún fi kàn tọ ẹ wá pawó tán ẹ wá pé ẹnìkan kọkàn nìkan jọ nìkan lọ lẹ wá yọ tẹsùbá jáde lẹ wá nara yín tẹsùbá lẹ wá pẹ sàfihàn yín fáàní owó tẹ̀ ń jáde lórí àràámù ni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ pé tí wọ́n fẹ́ máa kojú ara yín ìǹtẹ́ èyí fi tún rí ọ̀nà ọlọ́run. mo fún kọ̀ọ̀bẹ nìkan láti rí nínú àwọn tó káǹkà sí pọ̀ níbàdàn yìí ni débìí pé kọ̀sẹ́ntì ọ̀mọ̀ níjòkó gbogbo àwọn àgbààgbà báyìí àwọn ti gbígbé wọn lọ bọ́kù wọn di sàárè ìsàárè ìjàgbẹ́ náà ni wọ́n wá mọ́kù wọn kọsẹ̀ kíbúlà wọ́n ṣe ń jòrí ẹ̀ padà ibi ìtẹ́jọ́ àpáṣúnà kan wá sáré sọ pé ah, gbogbo tẹ́ǹtẹ́ yìí ah, àfàkàṣì wò láwàá nìjẹ́ wallahi lẹ́yìn lọ́wọ́ níta gbọ́ ni pé aláàjì bẹ́bọ̀ rẹ wọ́n ní fifty million naira àwọn fi ra fọ́ọ̀mù sínú sàárè bàbá yìí àwọn aláàjì àwọn àgbà láti gbági wọn náà fi bá mílíọ̀nù náírà lẹ̀ àwọn fi paná sínú ìtàdé ìlàwá yìí làwọn yìí ti ń ta lọ lẹ́yìn lọ. asílẹ̀ wọn máa ń sọ̀rọ̀ gíníta ní àfa ọlọ́wà nílé kìtì ẹ̀mí máa ń sẹ́yìn sókò tó fẹ́ yìí. kíbúlà ni kíbúlà ò ní ẹsẹ̀ òkúrẹ́ òrí ẹ̀rẹ̀ bí tí ẹ̀bẹ̀gbẹ̀ tí ó bá ti fọ́ bẹ̀rẹ̀ pẹ̀ kúrú bọ́bá ti dìde báyìí. ìlú ó fẹ́ ìtọ́ ọlọ́run fáyidọ̀ àwọn fòókọ ẹni ṣe sàrà bàbá rẹ̀ kú àwọn èèyàn lọ ọkà fún nígbà tí ó ṣe tí wọ́n gbókù sáré ìtàn bí àwọn àbáàdé wọn ti dábẹ́ tẹ́ǹtì wọn ò mọ bóun ni ẹ ṣe sìnkú mọ́ wọ́n wá kọ ẹsẹ̀ òkú wọ́n kọ sí kíbla wọ́n kọ orí òkú kíbla ní lápèjúwe wọ́n kọ ẹsẹ̀ òkú báyìí orí wà báyìí ah, ah, wọ́n wá fẹ́ máa rọ́ pẹ̀bó làbá súnà bá débi pé ah, bẹ́ẹ̀ ti ń ṣe yóò dà ẹsẹ̀ òkú ní bẹ́ẹ̀ kíbla yóò rí òkú lọ́yẹ kọ́ wà kíbla nígbà ní àfọláwà ní kọ́ba jáde pé àṣejù ẹ̀yìn ṣọ́ṣọ́ṣọ́ ẹ̀yìn àbọ̀ ẹ̀yìn ṣòkòtò ṣòfẹ́ ó ti pọ̀ jù kí ló kàn ọ́ ní ìsìn ẹsẹ̀ òkú bẹ́ẹ̀ kíbla orí rẹ̀ wà bí kan sọ́ọ̀mà ẹni tí ò yẹ ọ lásọ ẹ̀ sọ́ọ̀mà pé bọ́lọ́mù bá ti pé kó mú ẹ dìde ń sàárè nídìí tó bá dìde báyìí wọn àtọ́bánà rò báyìí yóò fèsì ọlọ́run rẹ̀ lé gbogbo wọ́n wọ̀n báyìí lẹ́ẹ̀mà wá rí pẹ̀lú ẹ̀kọ́ táwọn nẹ́bì fi ilẹ̀ fún wa àwọn èèyàn ọmọ tẹ̀lé ẹ̀ ń tọ́wọ́ bá kẹ́dùn òkú gan kèéṣe kẹ́dùn òkú nígbàdàn yìí ni ọlọ́run mi rẹ̀ mọ́ wáyé wọ́n gbé òkú yìí náà ni lọ́wọ́ bí ti gbé síbi wọn ti sin ẹ ń gbókù wájú wọn yọ fóònù làpọ̀ àyà rẹ̀ báyìí ẹ̀ ń lẹ́yìn yọ làpọ̀ àyà rẹ̀ fàánítọ̀ ara ń tẹ́ màá rí nu káwọ́ wa wá kápẹ́sìn ọlọ́run yé eléyìí lólóore fún wa fáà níbàdàn náà ló ti ṣẹlẹ̀ wọ́n gbókùn wájú àwọn tó gbókùn lọ́sìn àwọn gbé òkè báyìí àwọn tó gbé lẹ́yìn gbogbo àwọn òṣèṣà ẹni tí ń bẹ wájú wọn yọ fóònù mọ́ lápò àyà ẹni tí ń bẹ lẹ́yìn wọn yọ fóònù mọ́ lọ́wọ́ lápò àyà nígbà wọn ti sàgbà fóònù àwọn wọn kí alábò ni à òun rọ́wọ́ tó yọ fóònù ṣùgbọ́n táwọn wà sòkù táwọn gbọ́ ilẹ̀ nítorí ọwọ́ ti wà lókè ẹ máa gbọ́ tẹ́lifíwọ̀n máa fẹnu ẹ̀sán kú tí ẹ̀ ní í jọ wípé èèyàn kú ní tí ń sọ ìmí ò tiẹ̀ tó wá gbé fóònù tẹ́ ẹ máa wọn tá ń gbé bọ́lá ní oṣù náà ni ó ẹ máa fi bí òkú ọdún sáré kí lọ fẹ́ fi sí. fáàrí gbogbo orú wọ́nranwọ̀nran táwọn èèyàn ti kọ́ra nù yọ wà mú fóònù yọ máa kálẹ̀ bọ̀ látinú ilé wọn máa ká alẹ́ bọ̀ gbogbo bí àwọn alásàrà tí nǹkan kan tí kálukú ń sunkún òdòdó òru yọ máa ká alẹ́ ìmọ̀ bá ká alẹ́ ibi ìmáàmù ti dúró wájú tí a gbókù wájú yọ ká yàn náà ìmọ̀ bá ti lẹ́yìn tí a tún gbé débi tẹ́ yọ ká gbogbo ẹ̀. àyè tó ti ká láti bàjẹ́ ti ń wẹ̀. yọ ah, ah, ká gbogbo ẹ̀ báwọn apá ní kí n fẹ́ fi ṣe kí n fẹ́ fi ṣe. tí èèyàn bá fẹ́ gbé rẹ̀ sépè káàkiri tọ́pá lẹ́tọ̀ ọkọ̀ wà bí ẹ ti ń wẹ̀kú kan tó wá lọ rèé sọ àléébù torí lára ẹni o ọlọ́run ó tù láti rí kọ́dà dé gbangba àta rẹ̀. fáàní téèyàn bá fẹ́ kí àṣírí òun ó tú kọ́ mọ́ bò láìláì tí ó fi jáde láyé èèyàn wá lẹ́tọ̀ ọkọ̀ wà ń bi òkú kàn ti ń wẹ̀ ó wá wà ń bẹ̀ ó wá rí àléébù lára òkú ó lẹ́tọ̀ ọkọ̀ wà ń bi òkú ni o ó wá ń èébù lára òkú ìwọ̀n sọ ọ́ ta káàkiri fáà ní ọlọ́run ó tún tì láti rí láyé yìí àṣírí òní tó. ha yàtàdíà àsọyà kan ló kún gbáyà rẹ̀ ah ó mẹ́gbẹ̀rún mọ́ra o làbẹ́ wújá ni abájọ náà orí ìwé kì í wọ ṣòkòtò ìsà máa ń rọrùn ni ẹ bá kàntí mẹ́ra bẹ́ẹ̀ ha gbogbo ẹgbẹ́ máa ń dẹ́rù ẹ̀ wò àṣírí òní tó. fáàní tọ ọ wẹ kùtà lọba lọba lọ pé wọn sì kùtà ní ń lọ pé ah, pé ah ah kàbírù mo rí nǹkan o kàbírù mo rí nǹkan o yóò tó wá kọ́rọ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́rìí ah, ah, nǹkan mọ́lẹ̀ ìyá àtàdé mo rí nǹkan ọ̀yàn ta sìkò ìwọ̀ ṣòkòtò ń bí òkú rẹ̀ tán lòun ti wá rí pé kí ni òun fi làbẹ́ bí bí akẹ́gbẹ́ báyìí lè fáàrí gbogbo ẹ̀ tí bá dẹ́rù ẹ̀ wò ọlọ́run tù láti rí o. nítorí rẹ̀ insha orí àyà yìí o láti dúró ní Ramadan ọdún yìí kọ́lọ̀jọ́ jẹ́ àrí kọ́mọ́pọ̀kù ní sọ̀rọ̀ ṣùgbọ́n lára àwọn akéde tí wọ́n máa kéde fún amọ́sálásí tọ́nà bá ti bá yẹn parí tí à ń kọ́ lọ yìí àti ilé ìwẹ̀kú yìí ní oṣù mẹ́rin mẹ́rin àmọ́ ní workshop fáwọn èèyàn tí ò ní dín níbi 20, twenty kọ́mọ́bà àpọ̀jù àbí thirty lá wọ́n máa débì ní ìrọ̀lẹ́ friday gbogbo ọ̀tọ́ bá gba fọ́ọ̀mù yẹn wọ́n sì máa parí prógámù ní ìrọ̀lẹ́ sunday ẹ̀kọ́ bá àti wẹ́ẹ̀pù bóòdù wọ́n ṣe àkàwọn obìnrin àkàwọn ọkùnrin àwọn tábà ti kọ́ àwọn ti fírì nù àtúngbọ́n mi wọlé fásitì bí oṣù bíi mẹ́ta tàbí mẹ́rin lẹ́yìn ìgbà náà ìtì ọ̀gẹ̀dẹ̀ àtọ́jú practice ẹ̀ ní o bí ẹ ṣe ń gbáṣẹ́wé òkú ní o bóun ni a ṣe di aṣọ rẹ̀ bóun láti ṣe wá bóun láti àwo ṣé wọ́n máa fomi gbóná wẹ̀ pàbó gbogbo àwọn ẹ̀kọ́ ìpátá bí ibn lai wáyé lè kọ́ hàn ní a máa fọ́ra wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí o gbà náà ó ní ìmà nípa àwọn àlàmárì because nǹkan tí ó gbẹ̀yìn kálukú wa ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kó kálukú lọ mú lọ tí gbogbo ẹ̀ bá rí bí ṣe ń rí ká dàkún ká jọ ká pọ̀ ní sí olóore bá a bá ti rí sí olóore ṣe gbogbo ń tẹ́rí wọn fojú wa nígbà tá a bá sí ń bẹ̀mọ̀ pẹ̀lú tí ọ̀tí alọ́run ta ti ń sàlàyé fún ẹ̀ wà lé àmì pé kankan bẹ́ẹ̀ àwa ti bọ́ nùkẹ́ insha Allah. Ya Rabbi jẹ́mọ́ ká sọ pé kò sí ohun tó yẹ tó jọ pẹ́ lọ pẹ́ lọ kò sí ohun tó yẹ tó jọ pẹ́ lọ. ká farabalẹ̀ tọ́lọ́hún bá sóore tó dùn máa ní. kò sí tó yẹ tó jọ pẹ́ lọ. adúgbò fún ọlọ́run àwọn ọba alhamdulillah ọba tó ka èmi àti tó rore kàn wá ilé tó rore kàn wá irú ọ̀rọ̀ olówó iyebíye yìí sọba àdìjọ láti kádà rẹ̀ èmi àti kẹ́ni tó lè wá máa kópa nínú oríire náà orí ńlá mọ̀ ní kódà mo ní ká ní pé ẹ̀wá àti máa ń jáwẹ̀ ni àbá ní gbogbo àwọn táwọn gbọ́ wà sí àláwẹ̀ tó bá ti di ẹ̀yà áfírì ojú máa ń ranko bí kìsìnú tókótó ni àmọ́ èyí tójú òfin ranko kìsìnú tó tẹ̀sírì láàmú ẹ̀rí sí kótó. ojú ọwọ àárọ̀. ojú ọwọ àárọ̀ àwa ní ẹni sínú mọ́gà so ọba tó jẹ́ àsorí ire wọn tó yẹ pé olúwa ìyè báwọn láti wá gbọ́ ti wá ọlọ́run àdúgbò fún ọ àwa tó dúpẹ́ fọba náà fáwọn àbá àwa ọba tó jẹ́ kí ń gbádùn ara wọn tá a fi ń gbádùn wọn láti ìjẹtàdínlọ́gbọ̀n táwọn ẹ̀fìn ní méjì ẹjẹ́ àkàlẹ́ èjì ìjọ mẹ́tàdínlọ́gbọ̀n nìyẹn a fi ń gbọ́rọ̀ lẹ́nu wọn ọlọ́run àdúpẹ́ fún ọ. alhamdulilayi. àwa àdìjọ kan nínú ẹ̀ àkànní àwọn àfọ wọn lè wà wọ́n sùn wọn ò lè dìde ọba tí ò jẹ́ àárí àdúpẹ́ fún ọ. alhamdulillah. àgbọ́ lórí wọn àgbọ́ lórí àwọn aya wọn alhamdulillah. àgbọ́ lórí àwọn ọmọ wọn alhamdulillah. àwa tá a fẹ́ gbádùn wọn náà àgbọ́ lórí wọn ọlọ́run àdúpẹ́ fún ọ. alhamdulillah. láàrin àwọn ọjọ́ yìí táwọn gbogbo ẹnìkan nínú àwọn tó wá sí ìtìkáf ni ọlọ́run mú ọdọ̀ jẹ̀mọ́ tẹ́tà fífi ìjọyọ̀ náà sí ó dé kò ní í dé yóò ṣe bákan pé ẹnìkan tó bá ti ìtìkáf ni ọmọ sùn náà ni òmò ìjímọ́ tẹ̀sí ọjọ́ yẹn ọjọ́ kejì rẹ̀ yóò sùn tọba tí ò já rí bẹ́ẹ̀ kò sí ohun tó yẹ tòjọ pẹ́ lọ kò sí ohun tó yẹ tòjọ pẹ́ lọ tọ́lọ́ fún bá sòrè tó dùn mẹ́ni kò sí tó yẹ tòjọ pẹ́ lọ. àwọn àfáàrà tó ń dá wa lẹ́kọ̀ọ́ lánàá àwọn ni lónìí àwọn ni ọ̀la náà ìjà tó máa rí wọn bá o. amina. ọlọ́run pàkúté alábòsí méje ó mú wọn o. amina. báwa ti sọ rẹ sọ wọn. amina. olúwa bàbá sọ̀rọ̀ ló bá wa. amina. àtàwọn aya wọn lápapọ̀. amina. àtàwọn ọmọ wọn lápapọ̀. àtàwọn olólùfẹ́ wọn. ọlọ́run bá wa sọ̀rọ̀ ló bá wa àtàwọn àtàwọn lápapọ̀ àtàwọn àtọmọ lápapọ̀ pẹ̀lú àwa olólùfẹ́. ọlọ́run dákun mẹ́fà wọn bọ́ tayọ̀ àtàwọn àyà wọn lápapọ̀ àtàwọn ọmọ wọn lápapọ̀. sẹlẹ̀ yìí mọ́sálásí fún wa. amina. àìmọye rọ̀ǹbà ń jẹ́ àtúgbà láyé. amina. àwa náà tá péjú sí lọ́dún yìí tá a gbẹ́dùn àwọn àfa wa ọlọ́run níwò yí ẹ̀mí àwa náà ni òtún àwọn àmbẹ́ o kó tó dẹ̀ ẹ̀mí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa lọ́nú ààyè yìí ọlọ́run jẹ́ náà ní ká máa wà ń bẹ ọlọ́run aláìní kò rí ọlọ́run. amina. ìdánilẹ́kọ̀ọ́ nínú ààwẹ̀ èyí tí a ti bẹ̀rẹ̀ láti ọ̀dì tú rọ̀mùtọ́nù títí di òní kì í parí naam kéde parí ó dọ̀la inshallah ṣùgbọ́n àwọn àfáà wa igi wọn ó ti pẹ̀ka tí ó pọ̀ amọ̀gbéyà yìí ń bẹ ẹ̀dọ̀ ọ́fíìsì ní àrẹ̀bùdíjà naam ẹ mọ̀ pé wọ́n ti àtìmú wọn bí tiwa àlìhómù àwọn ọmọ ọmọlẹ̀ ní tiwa àlìhómù àwọn ibẹ̀ wa ń wá wọn ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni wọ́n wà lọ́la nínú àwọn ẹ̀ka wọn tí wọ́n ti pa tó yẹ pé ní àtó lọ àwọn ni àrùn kó ń kírun àmọ́ òpin ẹ̀sìn bí mo ti lẹ́ka ìwọ náà tó wá kí ẹ sínú àwọn ẹ̀ka wọn náà ni wọ́n wà bí ní ọ̀la insha Allah tó ká kí á múra lẹ̀ tó ní ọ̀la di gbẹdẹmukẹ ọ̀rọ̀ tó àwọn tí a ti ní ìtìkáàbù tí a ń lọ à ń bọ̀ tiwa tó ìtìkáàbù tiwa àwọn náà ń ṣe lùsùmù náà ní lùsùmù tiwa mọ̀ á kàtù ni kì í ṣe ẹ̀rọ ìkíní tó lọ́la ìyànà bódìjà ibẹ̀ làwọn àbá wa ń lọ ní ọ̀la tó hmm. kí a má pẹ́ débẹ̀ lẹ́yìn asúlì náà ni kọ́lọ́njà rí wọn pẹ́ o. lórí àkòrí tó ní bá ṣe pẹ̀lú ìgbẹ̀yìn àwọn alábòsí kíní ìgbẹ̀yìn àwọn alábòsí o ní àkòrí ọ̀rọ̀ tí wọ́n fi bá ṣe. náà tí a bá wo àwọn pátákọ́ọ̀mù wa láti ń síbẹ̀ ẹ̀yìn dè insha Allah ta'ala six forty ni ní ọjọ́ ọdún ní ìyànà bódìjà ibi kọ́ o ní ọ̀yìn ní àdàbòdìjà ní six forty ọjọ́ wo ni déètì wo ni aago yẹn lẹ́nu ọ̀gá wa ní òkè lọ́nlọ́n tọ́n àwọn ni wọ́n sọjọ́ ọdún fún wa níjọ́ tí wọ́n bá ti wá sẹ́hùn six forty ni àfa àwọn òkè fún wa sókè àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ní yàrá bòdìjà ni o.